ọlọ́run kò ṣe rẹ̀ fún wa. ẹ̀rọ pẹ̀lú pé àwọn akẹ́kọ̀ọ́ tá a bá ní kápẹ́tẹ̀ yìí sọ̀rọ̀ rẹ̀ sí wa àmì fẹ́ báwọn àbáàdúró wọ́n lè bá wa bá ọ̀rọ̀ kó tó di pé wọ́n máa lọ. so capital tí a bá ń gbọ́ hadith kí a máa fi kọ àwọn questions wa ká sì máa fi sọ̀rọ̀ sí wa lọ́kùnrin wọn fẹ́. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. Uh, hadith wa al-arba'un eh, an-nawawiyya àti bá dé bí eh, hadith ẹlẹ́ẹ̀kejìdínlógún al-hadith thamin ashar òun náà ni abẹ́ gbà lónìí tó gbàgbà lọ́wọ́ tí àwọn àrígbé wọn wọ́ eh, hadith yìí fún wa tó sì pọ̀ dáadáa agbọ́bí yá ti kà fúnra wa kófìlì tó lẹ́nu tí wọn náà nígbà tí àwọn ló bá ka nígbà tí àwọn ká àkàtúntò wọn á sọ ìtumọ̀ rẹ̀. àná àbí dárìn jóńtò fífi ní dùnáàdà. وأبي عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن رواه الترمذي وقال حديث حسن وفي بعض النسخ حسن صحيح كاتم بولا عن أبي ذر جندب بن جنادة وأبي عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن رواه الترمذي وقال حديث حسن وفي بعض النسخ حديث صحيح حديث عليك فرعوني حديث تي أم وقال الله لوني kẹ́gbẹ́ jẹ́ pé gbogbo àwọn hadith anabi sallallahu alayhi wa sallam kò sí ti ó kéré lẹ́kọ̀ọ́ nínú ẹ̀ kò sí tó kéré ní ìmọ̀nà nínú àwọn hadith anabi sallallahu alayhi wa sallam òun náà ló kà á pé tá bá ti gbọ́ pé qala rasulullah sallallahu alayhi wa sallam tó jẹ́ pé ọ̀rọ̀ tá nàbí sọ tó lálàáfíà ni ó yẹ ká fi gbogbo ara wa balẹ̀ ó yẹ kó dàgbà tó ká nàbí sallallahu alayhi wa sallam ó jòkó níwájú wa ní sọ̀rọ̀ àwọn sàbẹ̀ ànábì tánàbí bá wà níwájú wọn wọ́n ní kọ́lá tí ẹ bá kò lérí àwọn ẹ bá bà lérí àwọn ẹ̀yẹ̀ wọn ipò yóò farabalẹ̀ ní sábà tí wọ́n ti jòkó kà ẹ̀ ẹ́ ń bẹ lórí wọn tó yẹ pé wọn ò fẹ́ mìíràn kẹ́yẹ̀ ẹ̀ bà kò báwọn tàbí ànábi ti máa ń farabalẹ̀ nígbà tí wọ́n máa gbọ́rọ̀ ànábi sallallahu alaihi wasallam látara àpọ́nlé tí wọ́n kọ́ra ànábi kọ́ra ìgbà tí ànábi bá kánábi kú tánà Abdullahi ibn Abbas wọn tá a máa gbọ́ kọ́ra Rasulullah sallallahu alaihi wasallam kó láwọn sàrí sílẹ̀ ní kékeré ọ̀rọ̀ ànábi náà bẹ́ẹ̀ sọ̀rí káwọn bá balẹ̀ gbọ́ àwọn gbàtí wàhálà wọn ṣẹlẹ̀ tó wá di káwọn èèyàn wọn wá ń láyà wọn wá parọ́ bá ànábi sallallahu alaihi wasallam olóòtú wa fà gbé káma wá béèrè pé tọ̀ tábàlà ànábi sọ báyìí tó ń bẹ̀rẹ̀ ànábi ti sọ tá a ló gbọ́ lẹ́nu rẹ̀ kálẹ̀ tó gbọ́ lẹ́nu rẹ̀ gbọ́ lẹ́nu rẹ̀ tó fi dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tí nǹkan bàjẹ́ tán ni. sọ àwọn afá tó ti wá sí gbìyànjú nínú àdìsá wa ń kà fara ara yìí nìsí àwọn afá ti kó àwọn àdìsó lálàáfíà tó gbé wọn ọ̀pá rẹ̀ bá ànábì tí ó sì lẹ àwọn náà àdìsá ń kà fara ara yìí. inú rẹ̀ náà ní táwa fẹ́ kà fara ànábì lọ́rin yóò ń bèbè dùnú jùlọ àdá. àdìsí àwọn méjì àwọn àgbà àkọ́kọ́ nù wọn òun náà ni àfáàwà Abu Dharr tí ó gbajúmọ̀ pẹ̀lú Abu Dharr so òun ni ẹ tó gba hadithi wa kí ni orúkọ rẹ̀ gẹ́gẹ́ òun náà ni wọ́n dá kọ́kọ́ wa nínú hadithi yìí pé Jundub ibn Junada ó kọ̀ gẹ́gẹ́ ni Jundub ibn Junada so inú ó kọ àwọn sàbẹ̀ ànábì ni Jundub tí ẹ bá sọ ma ní Jundub lónìí wọ́n tún wà wọ́n pé a ìwọlé àtúntì lélẹ́yìn èwe tó Jundub yìí kí ni tó jẹ́ báwọn so bẹ́ẹ̀ ni ọkọ̀ ọkọ̀ sàbí ànábì ni ṣe pé ó jẹ́ bẹ́ẹ̀ lójú ayé ànábì fún akókò tí ò dáa ni ànábì ò ní kó yí padà kó má jẹ́ bẹ́ẹ̀ mọ́. yóò ní jùnáàdá yóò ní bàmà jùnáàdá jùnáàdá yìí ó jẹ́ ibnu Sufyan ibnu Ubayd ibnu Haram ibn Qifar. so orúkọ sàbí yìí ni ṣe pé ó gbajúmọ̀ pẹ̀lú al-Ghifari Abu Dharr al-Ghifari. ahadu sàbẹ̀kì tí wọ́n kọ́kọ́ gba Islam kọ́lá àwọn afá onítàn àwọn onítàn wọ́n kàlẹ́ fún akpé mbẹ́nu àwọn méje sákọ́ gba Islam wà mí nínú jàmbá yìí ashabi Muhammad sallallahu alayhi wa sallam ó sì wà nínú àwọn jàmbá ẹ̀dínwó àwọn oníṣẹ́ àwọn tí wọ́n ní mímọ́ nínú àwọn sàbí ànábì àwọn tó yẹ kó wọ́n ní ráǹkì tó ga nínú àwọn sàbí ànábì sallallahu alayhi wa sallam inú wọn ni ó wà. Abu Dharr yìí nígbà tó wá bá ànábì sallallahu alayhi wa sallam tó gba Islam ní Makkah ó wá jòkó pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ẹ̀mí faramá ànábì pé kó ń ráàmà gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì wá ní à ó máa lọ ní ní o bí wọ́n ti gba ìsìlámù yìí nìsí ìwọ̀nba ẹ̀kọ́ tó ti kọ́ yìí máa lọ kọ́ àwọn èèyàn nílùú yín tó tó bá lọ tó bá dé lu yín ọmọ àtàlàyé rẹ̀ fún wa òun náà ló fa sábà bíi tí hadithi fi wá tó arákùnrin yìí gbàgbọ́ alaihi wasallam ó ti ṣe hijira òun náà lọ́ba nàbí sallallahu alaihi wasallam ó ti jẹ́ àlọ́ba nàbí sallallahu alaihi wasallam ní Madina láti ìlú wọn. sọ hadith táwọn akàràkà fún ara yìí òun náà ni àsọ́ọ́lẹ̀ tá nàbí sọ fún pé à kété dandan ni pé bí tí mo bá wà ló ti máa jọ́sìn ewé tó bá rí mi ò ní sẹ́sìn yé fún ọ ní ntọ́ máa lò tí ó máa jẹ́ gáìdì fún ọ tó máa lọ fi jọ́sìn tó bá débi tí òun lọ so òun náà ni hadith ti akàràkà fún ara. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n gba hadith wa òun náà ni Mu'adh Jabal معاذ بن جبل بن عمرو بن عوف بن عائد بن عدي بن كعب inú àwọn sàbí ànábì tó tún jẹ́ àgbà náà lòun náà náà sàbí ànábì kọ́lá ìbẹ̀ inú àwọn tí ànábì sallallahu alaihi wasallam tí máa sọ ọ̀rọ̀ ńláńlá fún tí ó sọ pé a wọ́n ti sọ bẹ́ẹ̀ nìkankan látara bó ti súnmọ́ ànábì sallallahu alaihi wasallam tó àmọ́ àrùkún jẹ́bẹ̀lì ànábì àwọn ìkọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ànábì orísun gbé e lẹ́yìn ní kẹ́tẹ́kẹ́tẹ́ ó jọ jù kólé ní kẹ́tẹ́kẹ́tẹ́ tí ń fi túmọ̀ bí bó ti súnmọ́ ànábì sallallahu alaihi wasallam tó bó ti ti pàtàkì tó nínú àwọn tàbí ànábì الأنصاري الخزرجي المدني البدري أرى ينا خزرجني أرى مدينة أرى سنتي وأرى النبي لو nígbà tí wọ́n ṣe ń jẹ́ lọ sí ìlú Madina so eléyìí òun ni Mu'adh ibn Jabal Mu'adh ibn Jabal inú tó tún gbajúmọ̀ dáadáa nípa rẹ̀ ni pé nínú àwọn tó gba ìsìláàmù lọ́dọ̀ ni ọ̀dọ́ ni wàláwù sàmánù aṣọ sànà ọmọ ọdún eighteen years ló wà tó fi gba ìsìláàmù nígbà yẹn Ah, Anas bin Malik radiyallahu anhu ó gbàgbà alábòlá ah, Nabi sallallahu alaihi wasallam pé ọgbà gbàgbà tó sọ fún wa ní tó kojú ara rẹ̀ tó dá lójú pé jama al-Qur'an ala ahdi Nabi sallallahu alaihi wasallam arba'a pé àwọn tí wọ́n kó al-Qur'an lójú ayé ànábì tí wọ́n níbi tí wọ́n kó al-Qur'an sí lójú ayé ànábì báyìí ó ní àwọn mẹ́rin ni wọ́n so àwọn mẹ́rin tí òun sọ yìí gbogbo ẹyẹ náà ara Madina ni wọ́n sara mọ́kànú wọn alákọ̀ọ́kọ́ òun náà ni òbá yìí nù ká nínú àwọn tó kó al-Qur'an ní látọjú ayé ànábì وزيد يعني زيد بن ثابت nínú àwọn akókò àkùrán yìí wọn máa lò wọn jabal àti máa tó kúrò jabal tí ó wà ní ẹtọ́ gba hadithi wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Abu Zayd Ahmad tó àwọn eléyìí àwọn ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin inú kan tí a tún gbọ́ látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tí tún túmọ̀ bí sàábẹ̀ yìí bó ti ní ìmọ̀ tó òun náà ni ọ̀rọ̀ tí Abdullahi ibn Umar tó gba alákọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ike anabi ní khudhul Qur'an ẹ gba al-Qur'an ẹ lọ kọ́ al-Qur'an mìíràn àgbà àtọ̀dọ̀ àwọn mẹ́rin kan wọ́n sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn mẹ́rin kan fún inú àwọn tàbí pípé ẹlọ́gbà báyìí láti ẹnu wọn mìíràn ibn Mas'ud ẹlọ́gbọ́ àlùkòrán látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud wa Ubay látọ̀dọ̀ Ubay ibn Ka'b ẹlọ́gbọ́ àlùkòrán láti ẹnu rẹ̀ wa Mu'adh ibn Jabal àti Mu'adh ibn Jabal wa Salim mawla Hudhayfa àti Salim àwọn mẹ́rin anábì ní ẹlọ́gbọ́ àlùkòrán ní ẹnu wọn ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam òun náà máa ń pe ibn Mas'ud nígbà mí pé ká àlùkòrán ìfún fẹ́ gbọ́ àwọn tó máa fẹ́ mọ̀ pé ẹgbẹ́ náà sọ̀kalẹ̀ fún àtúmọ̀ akálùkọ́ àlùkọ́ ànábì ní ó fẹ́ kí máa gbọ́ láti ẹnu ẹlòmíì ni ọ akálùkọ́ àlùkọ́ ànábì jọ kan débi pé ànábì ní tó tó ànábì sì bu ẹkún ànábì sì sunkún. so eléyìí òun ni àwọn sàbẹ méjì àbúrò dundun junada wà muhammed bin jabal àwọn sàbẹ àmì ẹni méjì wọn gba àdìsí abẹ sọkúnra wa yìí wá. àwọn rasulillahi sallallahu alayhi wa sallam wọn nígbà tí àgbọ̀dọ̀ tó ta kó dòkí ànábì ànábì ní máa lọ lúwẹ̀ máa lọ tààrà yẹ́ fún wa níbi tí wọn náà ń gbé àmọ́ o ìtẹ́kìláha haisu máa kọ́ni máa páyà Allah subhanahu wa ta'ala ní gbogbo ibi tó bá wà kìtì wà tó bá wà pẹ̀lú mi nìkan tó bá wà ní kọ̀kọ̀ máa páyà Allah subhanahu wa ta'ala tó bá wà ní gbangba máa páyà Allah subhanahu wa ta'ala ìpáyà pé kéèyàn páyà Allah subhanahu wa ta'ala òun náà ní pé kí ni kéèyàn ó fi gàgá àlùkọ́yà ntí ó sọyàn kúrò níbi ìyà Allah subhanahu wa ta'ala kí èkó sáàrin yàn àti àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala tó ní ká má ṣe òun náà nìkan tá à ń pè ní àtẹ̀kùwà. káwọn ẹni ní iye tó páyà ni ìtumọ̀ náà ni pé ẹni tí ń ayatu maraku ní gbogbo ibi tó bá wà ẹlòmíín bẹ tó bá dé ìlú rẹ̀ yóò di olùbẹ̀rù Allah subhanahu wa ta'ala àwọn tó bá ti wá jẹ́ ìrìn àjò yóò wá rántí òwe Yorùbá wípé tí a bá dé àjò owó kọ́ tó bá wu ni làá máa jẹ́ yóò máa wá ṣe ìṣekúṣe káàkiri tó bá tó pa àtìlú rẹ̀ yóò tún máa ti dáadáa tó eléyìí ní sìn ń rẹ̀ ní kópa Allah subhanahu wa ta'ala ẹlòmíín bẹ tó bá jẹ́ ìlú ohun tí ó gbà ibi tó gbà lọ àwọn ìlú kan tí ó ti lọ ọmọdé ṣe nǹkan tó wà wù tó wọlé lẹ́yìn nísìnyí wọ́n túmọ̀ pé yàrá ń ta rẹ̀ ní kò kọ́ Allah subhanahu ta ta'ala ní gbogbo ibi tí ó bá ti bá rẹ̀ ń bẹ bẹ́ẹ̀ náà ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé láti ìlú kan òun ti lọ kẹ́kọ̀ọ́ níbì kan tó jẹ́ pé ọ̀tọ̀ ní irú bí ṣe ń ṣe nílé ọmọ tí ń kírun dáadáa ní ń jókòó dáadáa ní ti ń múra dáadáa wá ti wá déléwé ó ti wá lọ ní àwọn aṣọ tí ó máa rọ̀ léwé ó ti láwọn tí ó máa parí kò tiẹ̀ ní kírun wá gbogbo eléyìí náà ní sìn kò páyà Allah subhanahu wa ta'ala ní gbogbo ààyè tó bá ti bára rẹ̀ ìdáni ẹni tá a lè pè ní mùsùlùmí tí ó páyà Allah subhanahu wa ta'ala lódodo òun náà ní pé tó bá wà ní táwọn yẹn bá ti rí àbí táwọn yẹn bá ti rí o gbọ́dọ̀ tọ́pẹ̀ láti má páyà Allah subhanahu wa ta'ala ẹni tí má ti ń páyà Allah subhanahu wa ta'ala níbi tí àwọn èèyàn bá ti wà tí ò ẹ jẹ́ kó lọ yé ipe àwọn èèyàn ní páyà o kò páyà Allah subhanahu wa ta'ala. ànábì tí wọ́n fi kún un pé wà á ti bẹ̀rẹ̀ ìsẹ́yìn àtàlẹ́ àtàlẹ́ dẹ́kun ha ànábì tún ní máa fi dáadáa kó lọ fi tẹ̀lé ìdá tó bá ṣe kò sí bẹ́ẹ̀ yóò ṣe láyé yìí tí ò ní máa ṣe àwọn àti òdà onílé òṣèlú ṣe láyé yìí tí ò ní máa láwọn ẹ̀ṣẹ̀ fẹ́rẹ̀ kọ́ máa bí tẹ̀lé àìdá tó bá ti ṣàìdá ìtumọ̀ rẹ̀ náà ni pé máa ń mẹ́sọ̀ pé ojoojúmọ́ náà ló máa ṣe dáadáa máa mẹ́sọ̀ pé ojoojúmọ́ máa rí kọ́ dáadáa sínú òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ nítorí pé kíni yóò máa pa àwọn àìdá tó ń ṣe yóò máa pa rẹ̀ àwọn bá sàlàyé fún wa ìpè nínú ọlá nínú orí Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa òun náà ní irú nǹkan báwọn nítorí pé kò yẹ kó jẹ́ pé ẹ̀ bá ti dáadáa kó sì pa àìdá rẹ̀ dàrẹ́ ti báwọn náà ẹyẹ kó di ijó àlìkè àmọjọ tí wọn bá gbé sí èyí ló sùn wọn ẹkọ dáadáa rẹ sórí òsùn wọn ẹkọ àjà rẹ sórí òsùn wọn káwé tó tẹ wọn ìgbà wọn láàrin sọ fúnpẹ́ yóò parẹ́ àmọ́láta yìí tàwa ń bẹ̀ yìí nínú ìfẹ́ tí Allah subhanahu wa ta'ala ní fún wa inú ọlá rẹ̀ ni pé tá a bá ti ń ṣe dáadáa yóò sì máa kánṣu àwa ìdá tí a bá ní àwa ìdá tí a bá ṣe yóò máa parẹ́ so eléyìí òun náà ní inú oore lálá tí Allah subhanahu wa ta'ala fún àwa àlùmọ́ ànábì òwe kájọ kájí yọ àlìkìyàmà kó torí bá mọ̀ òótọ́ òwe kó dìgbà tí ẹ̀mí bá kọ́ ọlọ́run wa tán kátó máa ká pé ah ìbá ṣe dáadáa ni kápọ́ bá tún ṣe díẹ̀ sí láyé ni so àsìkò tá a wà nínú àsìkò tí èèyàn máa ṣe dáadáa tí ó máa gba dáadáa ni wa khaliqin nasa bi khuluqin hasan ẹ̀wọ̀n ti nǹkan mẹ́ta gbòógì làlọ́bì sọ fún alákọ̀ọ́kọ́ ni pé ìtẹ́kìlá haifumakun máa kọ́ àwọn subhanahu wa ta'ala kó tó bá ti bára rẹ̀ wàá fi sẹ́yìn àtàrí hasana máa wá fi dáadáa kó máa fi tẹ̀lé àìdá tó bá ṣe tẹ́mùtù ha yóò máa bọ̀ parẹ́ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta wà ọ́ọ́lìkì nàásà fi kólókì hasan máa wá wùwà dáadáa pẹ̀lú àwọn èèyàn ìwà dáadáa òun náà ní kó máa wù pẹ̀lú àwọn èèyàn eléyìí àwọn kàmẹ́ta àti ànábì sallallahu alaihi wasallam tí ó kọ́ tàbí ẹlẹ́ẹ̀kẹta yìí tàbá dúró lórí ẹ̀ díẹ̀ ìpè ìtànpẹ̀ ní ìwà dáadáa gan kí nìkan tí wọ́n pè ní ìwà dáadáa ẹ̀rí pé gbogbo kò sí kò sí ẹni tí ó tí ò mọ tí ò dáa kò sí ẹni tó sọ pé lẹ́yìn nǹkan tó dáa ni tí ó mọ̀ nítorí pé omi tó ti mọ̀ ni pé tí wọ́n bá ṣe fún ọ náà tí wọ́n lọ gbà lú ẹ̀ so eléyìí inú tá a máa fi ròyìn mùmìnì òun náà ni pé kí mùmìnì ó níwà dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti ṣe àtìgbọ́yé súnà débi pé nígbà tí bá ti ní tí mo wà lórí súnà nẹ́bì nígbà tí bá ti ṣe bídíà tí bá ti ṣe ẹbọ kò sí nǹkan mi tí lè máa ṣe ẹlòmíràn á nìyí onísúnà náà ni ó pera rẹ̀ àmọ́ kò da sáwọn ará aládùúgbò rẹ̀ ẹlòmíì onísúnà náà ni ó pera rẹ̀ kò da sí àwọn ará ilé rẹ̀ ẹlòmíì onísúnà náà ni ó pera rẹ̀ kò da sáwọn ọmọ rẹ̀ ẹlòmíì onísúnà náà ló pera rẹ̀ kò da sí àwọn ìyàwó rẹ̀ tó gbé sílé gbogbo lẹ́yìn ó tako ìlànà anábì sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi wasallam ó ní òun náà ni àtàrà wọn kólùkọ̀ òun náà ni àwọn tí ìwà wọn bá dáa jù láyé yìí àwọn náà ni ìwà àwọn náà ni ìmánì wọn pé jù. alábi tó sọ fún àwọn nínú hadith mi pé ó ní khayrukum khiyarukum khiyarukum li ahlihi alábi náà ti ń jẹ́ ìyàrá jù láyé nínú yìí òun náà ni ẹni tó bá jẹ́ ìyàrá fún àwọn aráalé rẹ̀ ẹni tó bá dáa fáwọn aráalé rẹ̀ òun náà ni ìyàrá láyé yìí wa ana khayrukum li ahlihi kò wá sẹ́ni tó fi ń jèrè ẹ̀rí jù sí àwọn ará ilé rẹ̀ tó tó mi ànábì sallallahu alaihi wasallam ìlànà gbogbo rẹ̀ ní ìgbà òwúrọ̀ dáadáa láyé yìí gbogbo ẹni ìbá ti lórí aláyé yìí ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti lé ni ẹni tí ìbá ti dá nílé tó dá síyàwó rẹ̀ tó dá sáwọn ọmọ rẹ̀ tó dá sáwọn fámìlì rẹ̀ táwọn èèyàn rẹ̀ pé á ah, èèyàn rẹ̀ ni níta táwọn èèyàn rẹ̀ pé á ah, ẹni yìí kò torí pé ànábì ti kọ́ wa ó ti ṣàlàyé rẹ̀ fún wa pé ìwà dáadáa èyí kọ́kọ́ máa bẹ̀rẹ̀ rẹ̀ láti ilé ni yóò máa ṣe dáadáa sáwọn ará ilé ẹ̀ yóò máa kó yóò máa ó ra burú tí jẹ́ wà dáadáa náà nù máa ṣe dáadáa sáwọn èèyàn kó o sì máa dìbẹ́ǹdì aburú má jẹ́ kí aburú tọwọ́ rẹ má jẹ́ kó tọwọ́ rẹ bọ́ sọ́dọ̀ wọn. ọ̀pọ̀lọpọ̀ yẹn ń bẹ láwùjọ lónìí yóò ó pọ̀ lákàtà rẹ̀ ó pọ̀ ní kápá rẹ̀ tí ò ní fowó rà kọ́lá ànábì sallallahu alaihi wasallam ó lè wà bí kẹ́lìmọ̀tì nǹkan ó lè wà kẹ́lìmọ̀tì nǹkan yìí bá sọ̀dàkọ̀ ọ̀rọ̀ dáadáa tẹ́yẹ̀ máa sọ jáde lẹ́nu sàárà náà ni wọ́n máa kọ́kalẹ̀ fún yàn tó bá ń ti wà tí ò da tó kó tó pa kíyèsí rẹ̀ tí ó ti ṣe sàárà náà nù tó bá ń ti ń béèrè ọ̀nà àbí tó fi ti ń lọ kò sọ́nà bẹ́ẹ̀ ẹ̀ wá tó kó fi dá ìjòkó sí ìgbà ìṣẹ̀lẹ̀ ìgbà ìṣẹ̀lẹ̀ ìjáde ìgbà kan òrìrì láì lẹ́gbà ó sì gbà rádá gbogbo àwọn nǹkan àwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó yẹ kó ó wà ní kápá tálíkà tí tálíkà ó fi gbà rádá òun náà ní gbogbo làwọn máa fojú kéré á máa wá ana kan pé á ìgbà tí bá lówó ní màá ṣe dáadáa tí bá ní owó nísìnyí á ìmọ̀ sàánú àwọn èèyàn so ìwọ̀n bá tẹ̀yàn ní náà lágbára òun náà nísìnyí ẹgbẹ̀rún tí máa lò láti sinmi inú táwọn fi tún kọ́ wa òun náà ní pé tó bá lágbára láti ṣe dáadáa fáwọn èèyàn má gbìyànjú pé kí aburú má tọwọ́ rẹ̀ tẹ̀lẹ̀ sí wọn ẹlòmíì ò lágbára dáadáa yóò ní wọ́n ní kíná korúkọ rẹ̀ aká kò lè fún ara àwọn olóòtú kí ni àwọn olóòtú dànù kò lágbára ṣe ara fáwọn èèyàn lóòótọ́ o àmọ́ síbẹ̀síbẹ̀ náà yín tún sàbúrú fún wa ó tó wà lágbára ṣe dáadáa owó máa ṣe dáadáa pé má jẹ́ kí aburú rẹ̀ má jẹ́ kó dé ọ̀dọ̀ wọn eléyìí inú àwọn ìwà dáadáa tá Ànábì sallallahu alaihi wasallam tí ó ní ká máa fi bára wa lò táwa wá sọ̀rọ̀ ìwà dáadáa àwọn kó jẹ́ pé ààyò nígbà wá láti máa ṣàlàyé wọn ní ìfọ́síwẹ́wẹ́. sọ nínú àwọn kan tó jẹ́ ìwà dáadáa òun náà ni yàní àmàna kéèyàn ní ìfọkàntán kéèyàn ní àmàna kó ní ìfọkàntán kó gbé tó bá gbé nǹkan sí lọ́dọ̀ kó má ká bá bẹ́ẹ̀ kẹ́ fi ọ̀sẹ̀ gbé sí lọ́dọ̀ kó má má jàmbá àmàna inú wà dáadáa náà ni inú wà dáadáa òun náà ni àyà àdìlù kéèyàn máa ṣe dọ́gbandọ́gba láàrin gbogbo ibi tí a bá wà kọ́ àtọ́ pé láàrin àwọn ìyàwó ẹni ni láàrin àwọn ọmọ ẹni ní láàrin àwọn ọ̀rẹ́ ẹni ní kéèyàn máa ṣe dọ́gbadọ́gba láàrin wa eléyìí nínú àwọn ìwà dáadáa tí ṣẹ̀ríà Islam tó jù fún wa ni nínú àwọn dáadáa òun náà ni òdodo kéèyàn máa ṣe òdodo ní gbogbo téèyàn bá wà fáwọn tó bá jẹ́ pé òdodo yìí òun orí èèyàn náà ni ó ṣẹlẹ̀ lórí fáwọn bá jẹ́ òdodo yìí fáwọn bá yóò òfin yẹn ni fáwọn tó jẹ́ pé bàbá yẹn ni àbí tako owó rẹ̀ múra sí owó rẹ̀ ó gbọ́dọ̀ kẹsàn-án pẹ̀lú owó rẹ̀ wà lára rẹ̀ ni. nínú àwọn wa dáadáa tó yẹ kí èyí máa wù tó yẹ ká máa bá lọ́wọ́ mùsùlùmí òun náà ni pé kéèyàn máa sàánú kéèyàn máa tọrẹ kó máa sàánú àwọn aláìní àwọn tí ò rí jẹ lára àdúgbò rẹ ni àwọn tí ò rí jẹ nínú fámìlì rẹ nínú ẹbí rẹ inú wà dáadáa ni tí ìsìláàmù ṣe wá lójú kòkòrò rẹ inú wà dáadáa tí ànábì tó ní ká máa fipá ara lò òun náà ni sílátù rahim kéèyàn máa da ọkùnrin pípọ̀ eléyìí ó kéré láwùjọ wa tẹ̀síbẹ̀ lómi ò mọ ẹbí rẹ̀ ju ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lọ àbẹ́ẹ̀ta àbúrò ìyá rẹ̀ kọ̀ọ̀kan ẹbí òjì bá wọn lọ. bẹ́ẹ̀ ni ẹbí dáńpẹ̀ ní ẹbí nǹkan tí yóò ṣe pàtàkì ní tẹ̀síbẹ̀ ànábì sọ̀rọ̀ wà lẹ́yìn sọ́lá ó ṣe pàtàkì ní tẹ̀síbẹ̀ ànábì ní láyé pípẹ́ ẹni tí wọ́n máa jẹ́ ọkọ̀ ẹbí ó ní kò ní wọ àlìjẹ́nà débi pé ọkọ̀ ẹbí gan fúnra ẹ̀ òun náà máa ń tọrọ Allah subhanahu wa ta'ala pípé ẹni tó bá ti da ọkọ̀ ẹbí pọ̀ Allah subhanahu wa ta'ala dákun máa bá ń ṣe dáadáa sí ẹni bẹ́ẹ̀ máa bá ń darú ẹni bẹ́ẹ̀ náà pọ̀ àmì ẹni tó bá ti wá já mi tó ti lóko ẹbí á ó ti tọ́ láàrin wa lẹ́nu kò sí nǹkan kan mọ́ra wa lẹ́nu ó ní ìwọ irú ẹni báwọn Allah subhanahu wa ta'ala yóò máa gbé jìnnà sí àánú rẹ̀ àwọn ẹbí tá a wá sọ yìí wọ́n bẹ̀rẹ̀ látòrí àwọn ẹbí tó súnmọ́ àtàwọn ẹbí tó jìnnà agbọ́dọ̀ máa gbìyànjú láti da ọkọ̀ ẹbí pọ̀ àwọn aráyé ń dín da ọkọ̀ ẹbí pọ̀ tó o gbéra bàbá bẹ́ẹ̀ ń béèrè mi náà lèmi náà fi ń béèrè rẹ̀ tí o bá ti béèrè mi máa tọ̀ o ti kárí náà nù ìwé ni báwọn o tún ti ṣètò ànábì sọ̀rọ̀ báwọn alẹ́ rẹ̀ sọ̀rọ̀ ó ní lẹ́sàlẹ̀ mọ̀káfí ìlúwàṣì ibi ẹni tó pé nítorí pé wọ́n tí wọ́n ń wá àlọ́ náà fi wá ìwé ni báwọn oníṣẹ́ àlejò oníkiri àlejò onípòǹde pẹ̀lú pọ̀ àmọ́ òwò tó pé ọgbà tí okùn ẹbí rẹ̀ bá gé tó wà lóṣooṣù padà ìwé ni báwọn alẹ́ pè ní ẹni tí ń da okùn ẹbí pọ̀ ẹ̀yí ká máa gbìyànjú kama máa wá ẹbí ká máa rò pọ̀ mọ́ àwọn tó jẹ́ fámìlì wa ó bá kéré jù káyọ̀ tẹ̀ gbókọ̀ ọ̀gbọ́n fóònù ìṣẹ́jú kan ó lè sọ̀rọ̀ ìṣẹ́jú kan láti pé á àwọn ẹbí gbèrò yìí náà ni ẹ̀kúnjọ mẹ́ta kí ẹ wá dìbí táwọn ẹbí ẹni bá wà ẹbí ìyá ni ẹbí bàbá ni kí ẹ bá rò pọ̀ mọ́ kí ẹ bá ṣe dáadáa sí wọn tí a ti dáadáa bá kàn wọn kí ẹ dúró pẹ̀lú wọn tí èèyàn báyà kẹ́dùn pẹ̀lú wa ṣòkòrò àwọn eléyìí àwọn ọ̀rọ̀ dáadáa ṣe pé ànábì sọ̀rọ̀ wá wa lẹ́yìn sọ́là tó kọ́ àwọn tàbí rẹ̀ ni tó jù fún wa tó pé òun náà nínú àwọn kan tí àwọn ìdúró ju àwọn subhanahu wa ta'ala ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni inú àwọn ọ̀rọ̀ dáadáa tí ànábì sọ̀rọ̀ wá wa lẹ́yìn sọ́là tí ó jù fún wa òun náà ni alhaya ìtìjú kéèyàn olójú tì ipe a ìdíjú rẹ̀ ti pọ̀ jù pípọ́ àyín kó alábá yín kó alábá ọ̀gá àwọn ọmọ sọ bẹ́ẹ̀ mi àbá ọ̀gá ó sì ó ti tijú pọ̀ jù ó láwọn àwọn ẹ̀ka máa ń géètì ẹni pẹ̀lú tí wọ́n ti jù àlẹ́mìlá ni àlẹ́mìlí dá àrùn fílẹ̀ fàyínà àyà á nínà lè ìmánì ìtìjú tó rí dé ní tìjú inú ìnígbàgbọ́ ló wà inú ìmánì ló wà ìmánì rẹ̀ ló gara la níbi ní tìjú báwọn wọ́n tún kó tí wọ́n tún kó nǹkan mi bàmá wọ́n tún discourage ẹ̀ látara ìtìjú tó ní ìwà ìtìjú tí èsì jàmbá tí èsì aburú fún àwọn èèyàn tó eléyìí nínú àwọn ìwà dáadáa tó gbé ó kó sínú ọ̀rọ̀ tí ànábì sallallahu alayhi wa sallam tí ó bá àtàbí tá a sọ yìí tí ànábì bá a sọ nínú àwọn dáadáa ni. nínú àwọn dáadáa tí ànábì sallallahu alayhi wa sallam tó tún júwe fún wa òun náà ni al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar. pé ká máa pa àwọn èèyàn láti nǹkan dáadáa káwọn èèyàn máa ṣe dáadáa ká máa ṣe wọn lójú kòkòrò ah pé ń bá ti yó mi látara pé á ìmọ̀ tuntun lágbẹ̀ẹ́ èmi òkú ṣe àgbàdo ìbá ti ṣe ẹni bá ṣe wọn ló mọ̀ ṣé wàá lé wọn mọ̀ pé kò dáa ni ṣé kò àwọn báwọn yẹn báwọn bá ń sàlàyé pé kíní yóò dáa ni wọ́n ṣe àìmọ̀ ilé tó máa jẹ nínú ara mi yà o tó àìlè yìí kò sínú ìwà Nabi sallallahu alaihi wasallam al-amru bil ma'ruf èèyàn máa pàwọn yẹn láṣẹ dáadáa ìfẹ́ ẹ̀ máa ṣe dáadáa dáadáa bá bá rí i pé ah, àwọn yóò rí ládàá ń bẹ̀ táwọn èèyàn wá mọ̀ àbílẹ̀ fáwọn èèyàn ti gbàgbé àmọ́ ara wọn létí ká ah, eléyìí dáadáa ni lọ́ọ́ lè ṣe eléyìí dáadáa ni lọ́ọ́ lè ṣe wọ̀n náà yóò ánìlú mọ́ǹkà ká sì máa kọ àìdá fáwọn èèyàn tábà yàwó èèyàn ti ń ṣe àìdá nǹkan tí ò da ẹ má jà á fọwọ́ lọ́wọ́ wípé àpilẹ̀ wákà mi òun ló mọ̀ fa rẹ̀ òkú dọ́dọ̀ mi òkú ara nǹkan tí ó fa ìparun fún àwọn tí wọ́n ti kọjá nínú àwọn ìjọ àwọn bàní ìsọ̀rí ìlú kí ni nǹkan tó fa ìparun fún ẹni pé káánú pàálù wọ́n lè tí nítorí káwọn àwọn bára wọn ṣe pé wọn ò ní kọ́ tí ò dáa fúnra wọn so gbogbo eléyìí ó kó ipa bá wọn Allah subhanahu wa ta'ala ṣépèlé wọn ó ṣẹ́bílé wọn látara gbogbo àwọn kaba yìí pé wọn èrè wọn èrè kọ́ ìkọ́ ìkọ́ àìdá fúnra wọn rárá àwọn ìjọba tó nà wà lómọ rẹ̀ ike èyí àwọn náà gbọdọ̀ máa kọ́ àìdá fúnra wọn nípa a sì gbọdọ̀ máa pa wọn láṣẹ dáadáa wọn làwọn bí sàlàyé rẹ̀ fún wa pé ó wá bá fún wa wá pé àpèjúwe ó bá lè yé dáadáa àpèjúwe ẹni tá a bá rí ti ń ṣe tí ò dáa yorùbá afọwọ́lẹ́ rán táwa ní kò kàn wá bẹ́ẹ̀ ni yóò padà kàn wá ba tábà ronú jinlẹ̀ kí ló àpèjúwe rẹ̀ alẹ́bí ní àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó wà nínú ọkọ̀ ojú omi ni pé ọkọ̀ ojú omi tó ní alágbèéká méjì àwọn kan wà nísàlẹ̀ àwọn kan wà ní òkè àwọn tó wà lókè yìí ọwọ́ máa ní àǹfààní láti kọ láti bomi káwọn ọwọ́ ní omi káwọn omi bù àwọn tó wà nísàlẹ̀ yìí káwọn fẹ́ bomi àbí ká dọ́gbà àwọn tó wà lókè káwọn omi bù àwọn náà wà lójọ́ kan pé à bá a tó wọ ẹbẹ̀ kẹ́jẹ́ ká lu ibì kan láti sàlẹ̀ náà kọjú omi káwọn náà máa fa omi dàrẹ́ ti bẹ́ẹ̀ táwa ní fa omi dàrẹ́ ti bẹ́ẹ̀ kò ní nìkan tó máa lòkè mọ́ ẹni tí wọ́n fẹ́ ṣe yìí nìsín kò rọrùn jinlẹ̀ nípa rẹ̀ wọ́n bá ṣe káwọn àmọ́ nígbà inú omi bẹ́ẹ̀ ah, táwa ti omi ó ti kárí ikú o máa gbúdọ̀ ìṣẹ̀lẹ̀ látara rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn kan wà lókè tó máa wà lọ lè sọ́ọ̀kù wọn tí wọ́n bá jẹ́ kí wọ́n ṣe ìgbé mọ́ọ́là kò níbi kítẹ́rì àwọn ènìyàn náà sì là kò nítorí pé tẹ́ bá ti nǹkan bọ ọkọ̀ ojú omi àbí tẹ́ bá gbẹ́ ọkọ̀ ojú omi àbí tẹ́ bá lu tómi wá rọbẹ̀ tí gbàgbẹ́ wọlé kò sí bí ọkọ̀ ojú omi wò sí ní padà tẹ̀rì nígbà tómi bá kún ọkọ̀ ojú omi tẹ́lẹ̀ náà ni àpèjúwe àwùjọ wa tá a wà ń bẹ̀ yìí ẹlòmíì ọmọ ọlọ́mọ kò lè sọ fún kókó má ṣe tí ò dáa yóò nígbà ah, rárá o ah, ìbá ni àwọn ọmọ ọlọ́mọ tó fi ni wọ́n jọ máa ṣe pẹ̀lú ni wọ́n jọ máa ṣeré ìgbà wo wá ni wọn ò ní kọ́ ọmọ rẹ ní kọ̀kúkọ̀ ìgbà ni wọn ò kó gbogbo àwọn nǹkan máa wọn ọmọdé yẹn bí so òun náà ló fà àtijọ́ pé tábàlùkù kọ́dà àwùjọ wa nílọrin tá a wà lónìí níjọ́un àwọn bàbá jọ́un tí wọ́n bá bọ́ ọmọ wí bàbá rẹ tún jẹ́ tún bá wí dáadáa ni dáadáa kí lóò ṣe ṣe dọ́là yìí yóò tún wá mú lọ pé ẹ tún tún òyìn sí dáadáa tó bá bọ́ ọmọ lọ́wọ́ wí láwùjọ tá a wà so eléyìí òun náà ni aburú tí ànábì ti ní yóò máa fà láwùjọ fún wa òun náà ló fà ní táwọn ọmọ amúgbó ti pọ̀ táwọn ọmọ amúgbó pọ̀ àwọn ọmọ wíńgáàsì pọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n ti pọ̀ káàkiri ládùúgbò láwùjọ káàkiri kí ló fà nítorí pé kò sí pé ká bá ọmọ wí nígbà tó wọn bá ti tí ò da àwọn òwò pé nígbà tí ò bá ti kọ́ ọmọ mi ọ̀pọ̀lọpọ̀ yẹn nísìnyí ó ti wá ọmọ rẹ̀ kò ni ó ti rò kọ́ ọmọ wọn á ẹ máa mú tẹ̀síwá lọ́wọ́ ó ti rò kọ́ ọmọ wọn á ni bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni ọba ẹni tí wọ́n yẹ ẹgbẹ́ òkùnkùn ó dìgbà tí wọ́n wá lọ pa ọmọ rẹ̀ síbì kan tí wọ́n sọ pé ah kọ́dà wọ́n parọ́ ọmọ ọ̀rọ̀ táyà wọ́n sọ fún pé ah, ẹ mọ kankan ọmọ yìí wò ni wọ́n parọ́ wa ọmọ tó yẹ pé ah ìdí ń ṣe báyìí ìdí ń ṣe báyìí ìdí ń ṣe báyìí táwọn ẹ̀yà ròyìn rẹ̀ ni bẹ́ẹ̀ ni òun wà nílé tọ́mọ ń tàn nígbà tó pé òun ṣe nǹkan tó dáa so kí ló fà á nítorí gbàgbọ́ pé bàbá àwọn ọmọ kan bẹ ládùúgbò tí wọ́n ń wà tí ò dáa ìwọ́ kọ́ ọ́ lẹ́rán nígbà tí ètí sọmọ rẹ̀ ìwọ́ kọ́ ọ́ lẹ́rán pé nígbà tí tẹ́lẹ̀ ti ṣe bàbá rẹ̀ kọ́ máa ṣe tó bá wù ewé lóbi ṣòwòrò eléyìí ní tí ó máa fà fún wa ní àwùjọ nù tàbá yí ọmọ tí mo ọ̀pọ̀ obìnrin tẹ́lẹ̀ ó sọ fún un pé á àsọmọ náà ẹ̀kọ́ ọmọ ọ̀rọ̀ ìgbà ìfọ́ ọmọ nítorí àwọn ọmọ yìí nìsín wọ́n jọ ṣe pẹ̀lú àwọn ọmọ rẹ ìdí ọmọ yóò sì máa wu ọmọ rẹ náà bí á ah, ẹjẹ tọmọ tí bá ọmọ rẹ bá ká lórí àwọn ọmọ onísọkúsọ ni torí àwọn ọmọ onísìn á gbìyànjú láti kọ̀rẹ́tì wọn ni yá ẹ̀tẹ́ ń ṣe yóò dáa kọ́lá àpọ̀ kí sí àwọn obìnrin dáa àwọn ọmọ yìí ọ̀rọ̀ àtàtàndá lẹ́nu yóò dáa o arákùnrin wa nǹkan ṣe sí o gbogbo àwọn eléyìí yóò sọ ọmọ tàwọn ènìyàn yóò tún gba aládá látara rẹ̀ yóò sì sọ èèyàn náà fúnra rẹ̀ kó o níbi gbogbo orú wàhálà tí máa ń ṣẹlẹ̀ láwùjọ látara irú nǹkan báwọn. so ẹlẹ́ẹ̀kẹta oní àlàáfàlẹ̀ fúnra wa ìpè wà má nìkì nàásà lókòlókì hasan ká máa wà dáadáa pẹ̀lú àwọn èèyàn ìwà dáadáa ni ká máa wù pẹ̀lú àwọn èèyàn anabi sallallahu alayhi wa sallam níta àwọn ará maka kórìíra lára rẹ̀ ó kílẹ̀ o níta wọn kórìíra tí wọn fẹ́ ó hà dáadáa wọn ò lánàbí wọn ò lánàbí ńparọ́ o wọn ò lánàbí òdodo o wọn ò lánàbí òlámánà o wọn ò lánàbí òlójútì o gbogbo àwọn nǹkan ayé wò kákànábì lọ́wọ́ ìka kátàkàtì lọ́wọ́ náà ni pé ẹ má ṣe bọ̀ mọ́ òun náà ni pé ajá alẹ́ àlẹ́ àdá ìlà àwọn àṣà ó ní ọba àkànníkájọ máa jọ́sìn fún ìyíwò náà lẹ̀ ajẹ́ pé gbogbo àwọn táwọn náà ń ṣe súnà lónìí káàdì súnà nàbí sallallahu alaihi wasallam ẹ jẹ́ káwọn náà gbìyànjú ẹ má jẹ́ orí nǹkan kan kàti wa lọ́rùn ju pé súnà náà ń ṣe lọ ẹ má jẹ́ orí kàti wa lọ́rùn pé wà búmi tún bẹ lọ́wọ́ wa ẹ má jẹ́ orí kàti wa lọ́rùn ju ipe a kò ní kúnlẹ̀ táwọn ní ọmọ ọ̀dà táwọn ní ọ̀dà ẹ̀ sàlàyé àìdá tí ń ṣe wọn ní kò ní kúnlẹ̀ ara ìdá tí ń ṣe nu táwọn bá ń ṣe bìdáhùn kò ní rọ́ bẹ́ẹ̀ ara ìdá tí ń ṣe nu gbogbo àkèrè gbórin yóò ní káwọn ọmọ gbórin ara ìdá tí ń ṣe nu táwọn ká gbogbo tẹwàá ní gbogbo tó bá sún ànábì mu ni kọ́lá ẹ̀rọ ẹ̀rọ ló ń sọ pé àà ah, ah, ah, eléyìí ṣá ìdá ọ̀rọ̀ bá wọn kó àwọn kan bá lọ yẹn pé nǹkan pé alùsùnà ni ẹ eh, sìnà ń bẹ ní ọwọ́ rẹ̀ nǹkan pé alùsùnà yẹn bá kó sí lọ́dọ̀ yóò lù parí nǹkan pé alùsùnà yẹn tó bá lọ ń gbàjọ yóò lọ fowó olówó lò fi kọ́lé yóò fi ṣe wà yóò fi ṣe bísíǹsì káàkiri nǹkan pé alùsùnà ni kọ́lá kò lójútì kò ata ni kò sẹ́ni tí ò lè kú nǹkan pé alùsùnà ni kò mà pálẹ̀ ẹ̀rí kankan kèésà sọ ẹ̀yìn àti da a náà ni báyà kò lójú àánú kèésà a má jẹ́ kó jẹ́ je ma fi wa a má jẹ́ pé òun ni wọ́n fi ta epo àlà sí súnà nàbí sallallahu alaihi wasallam àti tawhid tí ó jẹ́ pé òun gangan ni àkórí ẹ̀sìn wa si pé àwọn ọ̀tá ẹ̀sìn àwọn tí òun nìkan ṣe mẹ́sìn ah àṣẹ ìjọba ìlú ṣe ìta àwọn ń ṣe tọ́fí ń sa ẹ̀rọ láyà wọn tọ́wọ́ wọn tẹ̀lé tẹ́nìkan tó jẹ́ alùsùnà ó ní ẹ̀rọ ó ti pẹ̀lú alùsùnà ó yáwó kò dáwọ́ pa àlásìkò ó ti pẹ̀lú alùsùnà ìyàwó níyàwó ni wọ́n lọ lè bá sọ̀rọ̀ ó ti pẹ̀lú alùsùnà ó wà lọ lè jalè kó gbóró àwọn nǹkan tó jẹ́ pé taláwò olóòótọ́ kò yọ̀yàn kúrò nínú alùsùnà àwọn òkè ẹ̀rí sí kankan wọ́n fi ṣe báyìí lọ́dọ̀ tiwọn ni tó wá tẹ̀ lórí ẹni tí wọ́n ń sọ wọ́n máa ma gbé káàkiri pé ó ti pẹ̀lú alùsùnà ìjọba ìníbẹ̀ rẹ̀ so látara délé yìí òun náà láti ń sọ àsọ́lẹ̀ fún ara àtẹ̀mí tí ń sọ̀rọ̀ àti gbogbo àwọn tá à ń gbọ́ wa à ń sọ àsọ́lẹ̀ fún ara tó gbogbo wa tó dáa ẹja máa wùwà tó dáa ẹja dínà sáwọn wa tí ò dáa ẹja dínà sí nǹkan tí wọ́n fi máa mú ẹlú àtẹ́ tí wọ́n fi mú ba súnà nàbì sallallahu alaihi wasallam so eléyìí tá à ń sọ yìí yìí wọn ò ní ká má dúró lórí súnà nàbì o nítorí jẹ́ súnà nàbì ẹja dúró lórí ẹ̀ ká má bẹ̀rù ẹni kankan ká má bẹ̀rù pé ipe ẹ ọ̀dà sílé rẹ̀ káwọn náà wọ́n sílé rárá o àmọ́ òun tó bá ti jẹ́ ìwà dáadáa bá a ṣe dáadáa táwọn èèyàn ni ẹ jẹ́ ká máa rí àpẹẹrẹ lára wa ẹ jẹ́ ká máa tẹ ká máa rí pé ah eléyìí súnà Ànábì sallallahu alaihi wasallam òun náà ní ń tẹ̀lé lóòótọ́ ẹnìkan nínú àwọn ẹlẹ́hà ọ̀nà àlejò rẹ̀ pé bí ogún ọdún sẹ́yìn bí ogún ọdún sẹ́yìn nígbà tí màmá àwọn máa ń sọ àsọ́lẹ̀ fóun ipe má bá wa àbá òun súnà o má bá wa fẹ́ àwọn tí wọ́n wọ́n wá ka gbogbo ẹ̀ ó ní wọ́n máa fi àjẹ obìnrin ní o wọ́n yóò tọ́jú obìnrin o wọ́n máa fẹ́ àwọn méjì ní o wọ́n wá ka gbogbo oríṣiríṣi pé àwọn òfẹ́ tẹ̀sí kan wọ́n máa fọ obìnrin tolé ní o ẹ̀dàkùn sóbìnrin mẹ́rin tí a ṣẹ̀lẹ̀ àfikalẹ̀ fún apẹ́ káfẹ́ obìnrin mẹ́rin yìí ń o tún fẹ́ ó yẹ̀yẹ súnà àmọ́ ti ṣe wà tó bá fẹ́ àwọn seventy four yìí ń kò fi tolé àbí yìí ń fi kọ́lé ni ó fi ṣe fẹ́ǹsì lé <laughs> tòbí àwọn wòlíì wọn ẹ̀ẹ́dínú àwọn ṣé wọn yóò fẹ́ àwọn mẹ́fà ibi ò fẹ́yàwó mẹ́wàá ibi ò fẹ́yàwó twenty ẹ̀sìn báyìí ọ̀sẹ̀ ẹ̀ máa bèèrè ọ̀fẹ́ sàlàyé eléyìí yóò máa wá wá wí yóò tún máa fẹ́ máa fi ṣé ìwúrẹ́ kọ̀ bí àgbẹ̀ ìbánabí náà fẹ́ ju ìyàwó mẹ́rin lọ. so gbogbo ọ̀rọ̀ àwọn eléyìí nìsín òun ni àyẹni wọn á gbìyànjú láti fi discourage ẹni ebi pé pàtẹ́ni yìí wá dàgbà àwọn ìhàrò ìgbà ẹ̀kọ́ àwọn àtúnà àkọọ́lẹ̀ pé à ẹ̀ bọ́dà náà lẹni tó fẹ́ àrùsúnà ló fẹ́ ọ̀dọ́ wọn bá àrùsúnà dé wọn ní ìyàwó ẹ̀ sí sunkún ìyá ni ah ìwé lóòlù wa tẹ̀lẹ̀ sóhùn ìyàwó pa àdáwò àdáwò lánlá ló bá wọn ẹni ní òun wá lọ lè bá àwọn èèyàn wọn bá wọn báyà wọn sọ títí yà kí àdìgbà tó ń fi pẹ́ ni ó ní lónìí ó ní inú ìyá òun dùn ni lónìí ìyá òun dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ni pé a ah, ẹni tó mọ̀ yìí pé òun dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala kí ló fà nítorí pé kíni nítorí pé Allah subhanahu wa ta'ala sàánú wọn ìdí ń jẹ́ súnà ó fi sí wọn lá wọ́n sì fi hàn wọ́n sì fi bá owó àwọn bá wọn lò nàbí ayé pé a èrè yìí a ó yàtọ̀ sí àwọn náà kọ́ pé ká má bẹ̀ sọgẹ́rẹ́ náà ni tí èèyàn bá fi lọ lè ṣe kó gẹ́ ẹlòmíì àwọn ayédèrú súnà tí èso súnà ti gba ẹ̀ lórí súnà tó tẹ́ wọ́n ṣe kóńgẹ́ rẹ̀ kọ́dà bí òbí ó sọ pé kọ́dà kọ́ ọmọ òun fẹ́ kírísítẹ́nì ó pè òdìgbò bí alù súnà lọ òun náà ló bá tó gbó léwu àwọn tá a bá ń gbé súnà náà sọ̀rọ̀ àlọ́ sọ́lám lọ́wọ́ ká sọ̀rọ̀ pẹ̀lú wàtá máa wù kọ́ wọ́n jẹ pé àwọn aláàmà lé àwọn èèyàn kúrò níbi súnà náà sọ̀rọ̀ àlọ́ sọ́lám kọ́ ìbá àwọn aláàmà jẹ́ ká máa discourage àwọn èèyàn pé ẹ má fẹ́ alù súnà gbogbo àwọn eléyìí ká gbìyànjú ká lọ wò dáadáa ká gbìyànjú ká jìnà sí nítorí ewu tí ó wà bẹ́ẹ̀ táwọn èèyàn bá ń fi wá kọ́sẹ̀ látara kí wọ́n tẹ̀lé sọ́dọ̀ àlẹ́ sọ̀rọ̀ àwọn àlùsálà láàdá láàmà gbà tó fi jọ ìgbéjà ìyàmù. tó látara ìdílé eléyìí ni àwọn nǹkan mẹ́ta tí ànábì sọ̀rọ̀ àwọn àlùsálà tó sọ àsọ́ọ̀lọ̀ rẹ̀ fún abudar alkifari tundukun junada nígbà tó fẹ́ kú lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ àwọn àlùsálà nígbà tó gba ìsìlámù tán pé tọ̀ wọ́n dà máa lọ àmọ́ òun lọ fi sẹ́kàn rẹ̀ má ṣe pé gbàtí mo wà pẹ̀lú ànábì nìkan ní màá pa Allah subhanahu wa ta'ala gbàtí mo wà pẹ̀lú àwọn ẹnìkan ní màá pa yà gbogbo tó bá ti wá màá pa yà Allah subhanahu wa ta'ala wà á ti ṣe yìí hàtàlẹ̀ hàtàlẹ̀ má ṣe kí ọjọ́ kan máa kọjá lọ láì ní ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ ṣe kí dáadáa rẹ̀ ó máa pọ̀ nítorí pé kíni yóò máa pa ìdá tó bá ṣe yóò máa pa rẹ̀ kó o sì máa bá àwọn èèyàn wà dáadáa máa wà dáadáa pẹ̀lú àwọn èèyàn máa wà pẹ̀lú àwọn èèyàn so hadith ìdábàlọ́wọ́ àbáwá tírímìbí ó gbà wá ó sọ pé hadithun hasan hadithun lálàáfíà ni fọ́nà ń bò mí ó ní hadithun hasanun sahih abẹ Allah subhanahu wa ta'ala tí wọn bá ti àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kó ṣe àlékún ìfinimọ̀nà fún wa kó ṣe àlékún ìfẹsẹ̀múlẹ̀ fún wa lórí súnà ànábì sallallahu alayhi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu inshallah a máa gbọ́ àwọn ìbéèrè tí a dáhùn nínú àwọn